Eka káàbọ̀ padà ìròyìn sì ń tẹ̀síwájú bí ẹ̀yin bá ní ohun kan tí ẹ fẹ́ fi tó wa létí tàbí ẹ fẹ́ gbọ́ àwọn àtúpalẹ̀ àwọn wa tàbí àtúnwò àwọn ìròyìn yìí ẹ kàn gbogbo àwọn social media Orísun TV lórí Instagram Facebook abi ẹ sì lè lọ YouTube láti wo àwọn ìròyìn wa eléyìí tó ti kọjá tàbí eléyìí tí ẹ ń wò lọ́wọ́lọ́wọ́ ẹ ṣe púpọ̀. àjọ tó ń rí sí lílé àrùn wọlẹ̀ ní orílẹ̀ Nigeria Center for Disease Control NCDC ti sọ wípé kò sí orílẹ̀-èdè kan tàbí ẹnikẹ́ni tó lè dá ìjà ara rẹ̀ gbè lórí ìtànkálẹ̀ àrùn kòrónà láti ṣẹ́gun àrùn búburú yìí nítorí pé ó jẹ́ àrùn tí ó kálé tí ó kákò tí kò sì tíì sí ẹnikẹ́ni tí ó sì lè rí oògùn rẹ̀ lásìkò yìí olùdarí àjọ NCDC dókítà Chikwe Ehekwazu ló sọ ọ̀rọ̀ yìí ní ọjọ́ àìkú lásìkò ìpàdé rẹ̀ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Rivers Nyesom Wike àti àwọn òṣìṣẹ́ ilé ìjọba rẹ̀ ní ìlú Port Harcourt. Ekwazu sọ wípé bí ìròyìn bá ṣe ń wà lórí àrùn COVID-19 ní àwọn ìgbésẹ̀ tí àwọn náà ń gbé láti ṣẹ́gun rẹ̀. Ó tún sọ wípé bí àrùn náà ti jẹ́ gbogbo àgbáyé ìròyìn tó bá ń wá láti ibẹ̀ tún ń jẹ́ kí àwọn mọ ọ̀nà láti gbà kí àwọn lè gbógun ti àrùn kòrónà. Ó tún sọ wípé ojúṣe àjọ NCDC ni láti rí dájú wípé gbogbo àwọn òṣìṣẹ́ ń gbáradùn fún iṣẹ́ yìí ó tún fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé òun gbóríyìn fún gómìnà Nyesom Wike ti ìpínlẹ̀ Rivers fún iṣẹ́ takuntakun tó ń ṣe láti lé àrùn COVID-19 wọlẹ̀ ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí ìpínlẹ̀ ọ̀hún ti jẹ́ ọ̀kan lára inú bodè tó wọ orílẹ̀-èdè Nàìjíríà àti bí ó ti jẹ́ ọ̀kan pàtàkì lára àwọn ìpínlẹ̀ eléyìí tí ètò ọrọ̀ ajé wọn tí ó ń gbòòrò sí i. lákòótán ó rọ gómìnà Wike láti máa tẹ̀síwájú nínú fífọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àjọ tó ń gbógun ti àrùn búburú covid-19 àti tí ó sì ń lé àwọn àrùn búburú mìíràn wọlẹ̀ ìyẹn àjọ NCDC láti lè rí dájú wípé ìtànkálẹ̀ àrùn náà ó lọ sódò lọ mumi ní orílẹ̀-èdè Nàìjíríà àwọn dókítà tí wọ́n jẹ́ olùtọ́jú fún àrùn kòrónà ti ṣe ìkìlọ̀ wípé ó ṣeé ṣe kí àwọn yan iṣẹ́ lódì látàrí bí kò ti sí àwọn ohun tí àwọn lè máa fi dáàbò bo ara wọn gẹ́gẹ́ bí mínísítà fún ètò ìlera ní orílẹ̀-èdè nàìjíríà ti sọ wípé ìfalẹ̀ díẹ̀ yóò wà láti jẹ́ kí àwọn ohun tí wọ́n ń retí láti orílẹ̀-èdè turkey fún ìdáàbòbò kó wà. ẹgbẹ́ àwọn dókítà ló ṣe ìkìlọ̀ wípé àwọn ọmọ ẹgbẹ́ àwọn ń kojú ọ̀pọ̀ ìṣòro nípa ṣíṣí ara sílẹ̀ fi tọ́jú àwọn alárùn pẹ̀lú ìbẹ̀rù bí ohun èlò ìdáàbòbò ti ń lọ ilẹ̀ ní àwọn ilé ìwòsàn. akọ̀wé fún ètò ẹ̀kọ́ ìlúkoro ìyẹn Gavin Williamson ló sọ wípé ìrètí tọ́ọ̀nù àwọn ohun èlò ìdáàbòbò láti orílẹ̀-èdè Turkey yóò dé orílẹ̀-èdè United Kingdom láìpẹ́ tí ìrètí sì wà wípé yóò dé orílẹ̀-èdè yìí pẹ̀lú nítorí náà ó fi àwọn dókítà lọ́kàn balẹ̀ wípé ohun èlò náà yóò tẹ̀ wọ́n lọ́wọ́ láìpẹ́ jọjọ. Iléeṣẹ́ ìjọba ìpínlẹ̀ Ògùn tó ń rí sí ọ̀rọ̀ ìlera ìyẹn Ògùn State Ministry of Health ti fìdí àkọsílẹ̀ ààrùn covid-19 méjì tuntun mìíràn lélẹ̀ ní ìpínlẹ̀ náà kọmíṣánná fún ètò ìlera ní ìpínlẹ̀ ọ̀hún dókítà Tomi Koka ló sọ wípé àwọn méjì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ní ààrùn náà ti ṣe alábàápàdé ẹni tó ti kọ́kọ́ ní ààrùn covid-19 tó sì jẹ́ ẹni tó ṣẹ̀ṣẹ̀ dé láti ìrìn àjò Koka tí ó sọ eléyìí di mímọ̀ ní òpin ọ̀sẹ̀ sọ wípé àwọn tí ń ṣe ìtọ́jú àwọn aláìsàn ní àwọn ibi ìyàsọ́tọ̀ tó wà ní ìpínlẹ̀ Ògùn bákan náà ní ìjọba ìpínlẹ̀ Ògùn tó ti ń fojú léde fún gbogbo àwọn tó ṣeé ṣe kí wọ́n ní àrùn kan tàbí méjì eléyìí tí wọ́n sì ti fi ara kàn pẹ̀lú ẹni tó ní àrùn ọ̀hún ẹ̀wẹ̀ nínú àkọsílẹ̀ méjìlá tí ìpínlẹ̀ Ògùn ti ní àrùn COVID-19 méje nínú wọn jẹ́ àwọn tó dé láti ilẹ̀ òkèrè méjì nínú wọn sì jẹ́ àwọn tó dé sí ìpínlẹ̀ náà láti ìpínlẹ̀ Èkó dókítà Kókà tó fi kún wípé àwọn okòólénígba ó dín mẹ́wàá two hundred and ten ní ìjọba ìpínlẹ̀ Ògùn ti ṣèwádìí wọn káàkiri ìjọba ìbílẹ̀ mẹ́fà tó sì jẹ́ wípé àádọ́fà nínú wọn ìyẹn one hundred and ten wà níbi ìyàsọ́tọ̀ tí wọ́n sì ti padà lọ sí ilé wọn. lẹ́yìn àyẹ̀wò ẹlẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì rí wípé ṣáká ni ara wọn dá àwọn ọgọ́rùn-ún tó kù sì wà lábẹ́ àyẹ̀wò di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ. gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀ àwọn ìjọba ìbílẹ̀ tí àkọsílẹ̀ àrùn kòrónà ti wà ní ipò kíá mẹ́tàléláàádọ́rin ìyẹn seventy three ló wà níbẹ̀ mọ́kàndínlógójì ní ewékorò méjìlélógún ní apá gúúsù yewa mẹ́ta ní ọbáfẹ́mi owódé mẹ́ta ní odò ògbólú àti mọ́kànléláàádọ́rin ní àkọsílẹ̀ àwọn àrùn kòrónà tó wà ní ìlú ṣàgámù kọmíṣánná náà tún sọ wípé nínú àkọsílẹ̀ mẹ́sàn-án tuntun eléyìí tó wá láti ìjọba ìbílẹ̀ náà mẹ́ta nínú rẹ̀ wá láti ìjọba ìbílẹ̀ ìkẹ́nẹ́ èyí tó jẹ́ kí ìjọba ìbílẹ̀ ẹlẹ́ẹ̀keje tó ní àrùn covid-19 lákòótán dókítà kókà ṣàlàyé wípé ìjọba ìbílẹ̀ Ògùn ti ṣetán láti gbógun ti àrùn kòrónà nípa pípèsè àwọn nǹkan tí yóò mú kí iṣẹ́ rọrùn fún àwọn elétò ìlera láti ṣiṣẹ́ pẹ̀lú títẹ̀lé òfin eléyìí tí jẹ́ ti kónílé ó tí ìjọba àpapọ̀ pa láṣẹ láti lè rí dájú wípé kò sí ohun tí ó ń pè ní àrùn kòrónà nítorò ti bo ìpínlẹ̀ náà. ìjọba ìpínlẹ̀ èkó ti sọ wípé àwọn ènìyàn tí ó ń ti pa àpòdà lórí àrùn búburú covid-19 eléyìí tí a mọ̀ sí kòrónà nípínlẹ̀ náà àpapọ̀ gbogbo rẹ̀ ti jẹ́ mẹ́rìnlá lọ́wọ́lọ́wọ́ báyìí di àsìkò tí à ń kó ìròyìn yìí jọ kọmíṣánná fún ọ̀rọ̀ ìlera ní ìpínlẹ̀ èkó akin àbáyọ̀mí ló sọ ọ̀rọ̀ yìí di mímọ̀ lórí ọ̀rọ̀ ayélujára rẹ̀ eléyìí tí ó sọ wípé ẹni tí ó kú náà jẹ́ obìnrin ẹni ọdún mẹ́tàlélọ́gọ́rin tó sì ti ní ìpèníjà àwọn àìsàn ara kan tẹ́lẹ̀ rí ó tẹ̀síwájú wípé àwọn ènìyàn mẹ́ta mìíràn ni wọ́n tún ti mórí bọ́ nínú àìsàn náà méjì láti ibi ààyè ìyàsọ́tọ̀ ní Yaba àti ọ̀kan ní ilé ìwòsàn ìjọba LUTH ní Ìdí Àràbà ó wípé wọ́n ti ṣe àyẹ̀wò fún wọn lẹ́ẹ̀mejì ọ̀tọ̀ọ̀tọ̀ tí wọ́n sì rí wípé ṣaka lára wọn dá tí àpapọ̀ àwọn tó ti mórí bọ́ ní èkó ti di méjìdín ní ọgọ́rùn-ún ìyẹn ninety eight gẹ́gẹ́ bí kọmíṣánná náà sì sọ ó wá sọ wípé àwọn kì yóò sinmi bẹ́ẹ̀ ni àwọn kì yóò káàárẹ̀ nítorí wípé ìpínlẹ̀ èkó jẹ́ ìpínlẹ̀ eléyìí tí àrùn ọ̀hún tí àkọsílẹ̀ rẹ̀ pọ̀ jù sí tí àwọn sì ń ṣiṣẹ́ takuntakun pẹ̀lú àmọ̀ràn sí àwọn ènìyàn láti rí dájú wípé wọ́n ń tẹ̀lé gbogbo òfin àti ìlànà tí ó lè dènà ìtànkálẹ̀ àrùn búburú covid nineteen bí ààwẹ̀ lámúlánà tí í ṣe ààwẹ̀ Ramadan yóò ṣe bẹ̀rẹ̀ ní ọ̀sẹ̀ yìí àjọ àwọn akẹ́kọ̀ọ́ ilẹ̀ Saudi Arabia ìyẹn Saudi Arabia Council of Senior School ti rọ àwọn mùsùlùmí káàkiri àgbáyé láti gbàdúrà nínú ilé wọn lásìkò yìí nítorí wípé àrùn búburú COVID-19 kò mọ olówó kò mọ tálíkà bẹ́ẹ̀ ni kò mọ ẹlẹ́sìn òjẹ̀sìn gẹ́gẹ́ bí ìròyìn tó wà ní ọjọ́ àìkú láti orílẹ̀-èdè Saudi Arabia àmọ̀ràn láti ọ̀dọ̀ àjọ ilẹ̀ Saudi ọ̀hún sí gbogbo mùsùlùmí òdodo láti ṣe gbogbo ohun tó bá yẹ kí wọ́n ṣe lásìkò àwẹ̀ yìí kí wọ́n sì gbàdúrà lákòókò láì fi ti di ẹlòmíràn lọ́wọ́ bákan náà ni wọ́n tún gba àwọn mùsùlùmí nímọ̀ràn láti tẹ̀lé gbogbo òfin àti ìlànà tí ìjọba orílẹ̀-èdè wọn bá fi lélẹ̀ lásìkò tí ààwẹ̀ bá ń lọ lọ́wọ́ àwọn akẹ́kọ̀ọ́ ilẹ̀ Saudi náà tún ké sí gbogbo àwọn mùsùlùmí láti pa òfin máfarakàn ìyẹn ìyẹn social distancing mọ́ kí ìtànkálẹ̀ àrùn covid-19 kó lè dínkù ẹ̀wẹ̀ ni ọ̀kan lára àwọn olórí ilẹ̀ náà mufti sheikh abdulaziz abdulsheikh náà rọ àwọn mùsùlùmí láti pa òfin orílẹ̀-èdè wọn mọ́ ó ní àwọn àdúrà tí àwọn mùsùlùmí náà ń gbà lásìkò àwẹ̀ ramadan ní í ṣe nínú àrùn covid-19 bí yóò ṣe lọ sílẹ̀ pátápátá tí yóò sì lọ sódò lọ mumi orílẹ̀-èdè Saudi Arabia ti ní àkọsílẹ̀ ẹgbẹ̀rún mẹ́jọ lélọ́ọ̀ọ́dúnrún ó dín mẹ́rìndínlọ́gbọ̀n eight thousand two hundred and seventy-four àrùn covid-19 pẹ̀lú àkọsílẹ̀ ikú méjìléláàádọ́rùn-ún ninety-two ó sì jẹ́ ọ̀kan lára àwọn orílẹ̀-èdè mẹ́fà tó jẹ́ ilẹ̀ Arab tó ní àkọsílẹ̀ tó pọ̀ jù lórí àrùn búburú covid-19 ní oṣù kẹfà ọdún yìí ní ìjọba ilẹ̀ Saudi Arabia dá gbígba àdúrà ní àwọn mọ́ṣáláṣí àti ìrun jímọ̀ dúró tí wọ́n sì ní kí àwọn ọmọ ìlú náà máa gbàdúrà nínú ilé wọn gẹ́gẹ́ bí ara ìgbésẹ̀ láti dènà ìtànkálẹ̀ àrùn búburú COVID-19. Bákan náà ní ọ̀pọ̀ àwọn orílẹ̀-èdè Islam bíi Egypt, United Arab Emirates àti àwọn mìíràn ló ti fi òfin de gbígbàdúrà ní mọ́ṣáláṣí nítorí àrùn náà. Bákan náà ní orílẹ̀-èdè Saudi Arabia pẹ̀lú ti gbégi tó ń ti àgádágodo dí gbogbo ẹnu bodè wọn fún gbogbo àwọn arìnrìn àjò tí ó bá fẹ́ wá láti wá gbàdúrà wípé lásìkò yìí ààyè rẹ̀ kò yọ fún ojú náà láti dènà àrùn búburú COVID-19. kò ní jù báyìí lọ fún ìròyìn wa ti sáà yìí ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ farabalẹ̀ bá wa wo ìròyìn wa ti gbà míì kò ní bá wa nínú sàárè ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé àrùn kòrónà ń bẹ níta gbogbo ohun tí a bá lè ṣe gẹ́gẹ́ bí ìgbésẹ̀ láti dènà àrùn náà ó ní kí ẹ jẹ́ kí a gbé o àrùn kò ní fi ilé wa ṣe bùgbé tí tó fi máa dìgbà míì tá ó máa pàdé lórí àkọ́tún ìròyìn lórí tẹlifíṣàn Orísun orúkọ tèmi ní ṣògo rẹ̀ ní kejì àbíọ́nà ó dàbọ̀.